Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé ní òkè mímọ́ rẹ? Ẹni tí ń rìn déédéé tí ó sì ń sọ òtítọ́ láti inú ọkàn rẹ̀, tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí aládùúgbò rẹ̀, tí kò sì sọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnìkejì rẹ̀. Ní ojú ẹni tí ènìyàn kéènìà di gígan, ṣùgbọ́n ó bọ̀wọ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, àní tí kò sì yípadà tí ó ń yáni lówó láìsí èlé tí kò sì gba àbẹ̀tẹ́lẹ̀ lòdì sí aláìlẹ́ṣẹ̀. ẹnikẹ́ni tó bá ṣèyí ni a kì yóò mì láéláé.